الحمد لله رب العالمين الحمد لله الذي أعطانا الرزق على قدر لكل إنسان الحمد لله الذي وافقنا على الإسلام لولا الإسلام لفعلنا ما فعلنا واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فيا أيها الإخوة المؤمنون يشتكي الكثير من الناس من ديك الرزق بسبب الأزمنة في مفاتن الرزق فتحتاج الأمر إلى التفقه في مفاتح الرزق فما هذه المفاتح وقبل الحديث أن هذه المفاتح لابد من ذكر مسلمات إيمانية عقدية فيما يتعلق بقضية الرزق أولا أيها المسلمون تقدير الرزق قبل خلق السماوات والأرض يجب العلم يجب العلم أن الله هو الذي قدر المقادير وقسم الأرزاق وحدد الآجال قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرهها وقال الله سبحانه وفي السماء رزقكم وما توعدون ثانيا تقدير رزقك في بطن أمك أيها المسلم حينما يكون الإنسان في بطن أمه قال صلى الله عليه وسلم إن أحدكم يجمع خلقه في بطن أمه أربعين يوما ثم يكون في ذلك علقة مثل ذلك ثم يكون في ذلك مذبة مثل ذلك ثم يمثل الملك وينفخ فيه الروح ويمر بأربع كلمات بقتل رزقه وعجله وعمله أو سعيد رواه مسلم ومحل الشاهد أيها المسلمون أنه يؤمر الملك بقتل رزقك وأنت جنين في بطن أمك فلا تخلق ثالثا الله سبحانه وتعالى هو الباعث القابض ومن معانيه أنه يبسط الرزق لمن يشاء ويوسع عليه ويضيق على من يشاء وهذه قسمة الله سبحانه لا يسأل عما يفعل سبحانه وهو يسأل فالفقر ودرجاته قسمة ولا غنى ودرجاته قسمة الله سبحانه فلا حول لي ولا حول لك وإنما الحول لله سبحانه وهذا كله داخل في الابتلاء قال الله تعالى ليبلوكم في ما فيما آتاكم فاستبقوا الخيرات وقال سبحانه ليبلوكم أيكم أحسن عملا فالفقير ابتلاه الله سبحانه وتعالى بالفقر لينظر أيبصر أم لا هل يبدع أم لا وابتلى الغنى الغني بالمال لينظر هل يشكر أم لا هل يؤدي حق الله في ماله أم لا هل يراعي حق الفقراء والمساكين أم لا إذا هناك ابتلاء فيما رزقنا الله سبحانه هذا هو قول ọba tó tó ọpẹ́ gbà aláàánú ni ọba oníkẹni ọba ọlọ́pẹ́ ọba ọmọ ọba alámọ̀tá ọbẹ̀ ẹ̀yìn ọpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó ṣe pé ó ṣe rcp èyí tí ẹnìkọ̀ọ̀kan wa sáàlò lórílẹ̀ èyí pẹ̀ báyìí yóò ọlẹ́ tó ọlọ́run ọlá ẹni tó bá fẹ́ yà lọ́lọ́rọ̀ yọ yà ẹni tó bá ṣe bẹ̀rẹ̀ yà lólòsì yọ yà ọwọ́ rẹ̀ ní gbogbo nǹkan wà kọ̀sẹ́ntì ìjọsìn tó sí lódodo àti aṣọ ní kò só gbogbo fún Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rù sàn ọlọ́run bá ní ṣe òjíṣẹ́ ọlọ́run bá sì ní pẹ̀lú ẹni tó ṣe pé ọlọ́run bàbá àlejò ọlá ọrìn ọwá sí apájùlọ àtàjọ ọmọlẹ́yìn rẹ̀ láti wá là wá nínú ìbáṣìbò kálíbà wà lẹ́nà nírọ̀rùn ìkẹ́ nke ìtọ́lọ́bà lẹ́bí náà tọ́lọ́bà ara lé ọ̀sọ́ abẹ́rẹ́ àti gbogbo àwọn mùsùlùmí lápá tó fi ọjọ́ lẹ́yìn eléyìí àwa tá a jẹ́ mùsùlùmí olùgbàgbọ́ òdodo ẹjẹ́ ọlọ́run ẹ apáyà rẹ̀ bákan náà bóò ni ó ṣe pọ̀ sí arísìkì bóò lálékún yóò tún ṣe wà ju béèyàn ṣe wà tẹ́lẹ̀ lọ pàápàá jùlọ lákòókò tá a wà iṣẹ́ tọ́pọ̀lọpọ̀ ń ṣe kò tó jẹ mọ́ látara bẹ́ẹ̀ eléyìí ló dé tí tuntun bára sọ̀rọ̀ lẹ́nu òun náà ní àwọn ọ̀nà tó ṣe pé máa fi ń gbà rí àìsìkì sọ́dọ̀ ọlọ́run òun náà láti àkọlé wa ní mọ̀fá tíkò rẹ̀ àwọn ilẹ̀kùn àwọn kọ́kọ́rọ́ tó sí àrísìkí dọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n síwájú ká tó máa wọn kan yìí àwọn kankan bẹ tó pé agbọ́dọ̀ kọ́kọ́ mà wípé ẹni ọba jẹ́ mùsùlùmí ìgbàgbọ́ tó péye àti ìjúpájú sẹ́lẹ̀ àti àdìsọ́kàn ọgbọ́dọ̀ wà fún pé ọ̀rọ̀ nípa àrísìkí kò sí lọ́wọ́ ẹnìkankan ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run bá nìkan ní máa ń sáàrìsì kí fẹ́ dáhùn kò sẹ́nìkan tí máa ń sáàrìsì kí fẹ́ nìkan kàn tí èyí bá ti pé ó ń tọ̀ ń bá jó ń sábàbí lásán tọ́nà òfìsì ó ń sábàbí látara bẹ́ẹ̀ nínú fi àkọ́kọ́ ta gbọ́dọ̀ mọ̀ ni pé síwájú kí ọlọ́run bó tó dá sẹ́nà àti ilẹ̀ lèlè tàbí àwọn tá à ń gbébẹ̀ yìí lọ́lọ́run bọ́ balẹ̀ kí ọlá ló ti pè gbogbo gbogbo fifty thousand years gẹ́gẹ́ bọ́lá bánibí à muhammad sallallahu alayhi wa sallam yẹ bó ti sàlàyé fún wa ọlọ́run bọ́ba lè kí ọlájú yé wa pé máa sọ bá mi mo sí ibà tuntun lọ ọ̀hún kò ní sí àdáwò kan tí ó ṣẹlẹ̀ sí lórí ilẹ̀ wàlá sí àǹfóṣekùn tàbí àdáwò kan tó ṣẹlẹ̀ sí yín fúnra yín gángan ìdá fi kìtàbí nǹkan bí lè ánẹ́bọ̀rọ̀ aha àyàfi kí àwọn àdáwò náà wọ́n ti kọ́ kalẹ̀ nínú tírà kan síwájú kó tó di pé àwa tẹ̀ dáyé rárá bó ti wùlẹ̀ ọmọ bákan na ayà mi pé wọ́n fi sàmá yorì kókò àrísìkì yín yàtọ̀ pé sẹ́mẹ̀ máa ń wá o ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ká gbà pé téèyàn bá fẹ́ wá téèyàn bá fẹ́ ní téèyàn gbà pé yìí kìí wá báyìí bí èsì pé àkọọ́lẹ̀ kan tí wọ́n ti kọ fún wa nígbà tá a ti pé oṣù mẹ́rin nínú ìyá wa ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó sì léyìn fún ẹlẹ́kùnrẹ́rẹ́ nínú hadith títí pé ohun tó fa sábà díẹ̀ òun náà ni ọ̀kan nínú àwọn tó jẹ́ wọn sàábé rẹ̀ tó yẹ pé tó bá já ìjà fìtafìta ni gbogbo ìgbà yóò tó bá rí kékeré àti kó mú mọ́lẹ̀ ọwọ́ adépa àwọn sàábé ń sọ láàrin ara wọn pé ha eléyìí afẹ́kù rẹ̀ láìmáwá lù jẹ́ náà o afẹ́kù rẹ̀ láìmáwá lù jẹ́ náà o aka ìrìn àmáwà lè jẹ́ náà ìròyìn dé ti gba Muhammad sallallahu alaihi wasallam ó sì ọlọ́run bábá àwọn sàbíjọ ọwọ́ ní ọmọ ọlámọ́yìn ara lè o ilé ìjẹ́rùbà àwọn sàbí ọ̀kẹ́ tó jẹ́ náà àwọn ń wo pé ah yóò sojú mi ó ń sọ ọlọ́run bá ní huwa ihun tó ń sọ ọlọ́run bá sọ yìí tí yóò sì tẹ́ lára lórí bàbá wà lókè odò òun ní òní jìnà sí bàbá wà lẹ́bà àṣàlẹ̀ òun ní òní jìnà sí tí tó fi jẹ́ pé ẹni yìí wọ́n dá lọ́gbẹ́ ìdá lọ́gbẹ́ yìí ni ojú ń tì pé á èmi ni wọ́n dá lọ́gbẹ́ tó báyìí kàkà kó fi wá jẹ́ pé ọgbẹ́ yìí ọmọ wà lára mi kí fúfú rẹ̀ fẹ́ para mi ga eléyìí lójú orí ìdí ìdàmọ́lẹ̀ tí ẹnu rẹ̀ sì wà lókè ó sì bẹ́lù ìdá sì yọ láti ẹ̀yìn rẹ̀ arákùnrin tí gbàjáre lọ́dọ̀ anábíà Muhammad sallallahu alaihi wasallam wípé ashhadu an la ilaha illallah wa annaka rasulullah mo jẹ́ ìgbẹ́kọ̀ sẹ́yìn tí jẹ́ tọ́jú lódodo mo sì jẹ́ pé mo sì jẹ́rìí wípé rẹ̀ ànẹ́bí òjíṣẹ́ ọlọ́run bá lòó ti kí ló ṣẹlẹ̀ ó sàlàyé fún ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó ń sọ ọlọ́run bá káwọn sàbí jọ ní pé

wọ́n kó dídá rẹ̀ sínú okùn ya rẹ̀ fún odidi ogójì ọjọ́ lẹ́ni tó yẹ pé ó wà ní omi lọ́gbọ́lọ́gbọ́ tó mọ̀ yẹ kó mi ó di ohun tó yẹ pé di ẹ̀jẹ̀ kíkì tó mọ̀ yẹ kó di di bá sí ẹran tó mọ̀ yóò sálẹ̀ lè wọ́n rán màláìkà tí ọlẹ́ lẹ́yìn ogójì ọjọ́ mẹ́ta tí ó máa jẹ́ 120k tí ó máa ti dìde oṣù mẹ́rin fọ̀yún fakò fi hero àsìkò báyìí ni wọ́n fẹ́ ní sí yẹn lá wọ̀yún máa rúbi arúgbá ń tẹlímà àsìkò báyìí ni wọ́n ti wá jẹ nípa tó yẹ pé wọ́n àǹtìkì tẹ́yìn olò lórílẹ̀ ayé wọ́n kọ̀ kalẹ̀ níjọ́ náà nígbà tẹ́yìn ò sì ju oṣù mẹ́rin lọ nínú ọlẹ̀ ẹnu àkókò tẹ́yìn olò lórílẹ̀ ayé iṣẹ́ tí wọ́n máa ṣe lórílẹ̀ ayé èèyàn búlé yẹn jẹ̀nà àbẹ́yẹn rẹ̀ àsìkò yìí ni wọ́n ti kọ́ ọ kí la fẹ́ lò níbi àdéhìsì yìí òun náà níbi kátìbẹ̀rẹ̀ tẹ̀ àǹtìkì tẹ́yìn olò lórílẹ̀ ayé nígbà tẹ́yìn bá wà nínú ikùn ìyá èèyàn tẹ́yìn ò sì ju oṣù mẹ́rin lọ tí wọ́n mùsùlùmí bá mẹ́lẹ́yìn fọ́lá àtàkùnlá ma ma rẹ ní wàhálà lọ títí má dára mú ara rẹ ju bó ti lọ o ṣiṣẹ́ ṣùgbọ́n má ṣiṣẹ́ tayọ ohun tí ó gba ẹ̀mí rẹ àrísìkí rẹ yọ wà bọ lẹ́yìn tó ṣe pé wò lérò gẹ́gẹ́ bá níbi wa Muhammad sallallahu alaihi wasallam ó ìṣẹ̀lẹ̀ yìí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé bákan náà by the same time ní ti máa ń gba ìsìnkì lọ́wọ́ ẹ̀dá ẹni tó ti lówó orílẹ̀ má ní mọ́ ẹni tí ò ní ó sì lè bẹ̀rẹ̀ sí ní ọlọ́run ọba yìí yàbùsù tó rẹ́sítọ́lì mọ́ ilẹ̀ ṣáà wòye wá sí ọ̀la ọlọ́run bá bá lékè ọlá a máa tẹ́pẹpẹ ọ̀rọ̀ àìsìnkì fẹ́lòmí tọba tẹ́pẹpẹ ọ̀rọ̀ fún tán kódà yóò ti wá tẹ́pẹpẹ ọ̀rọ̀ yìí lọ́wọ́ lọ́wọ́ tóhun gan tí ó máa òkú bóòlọ̀wọ̀ yìí ṣe pọ̀ tó gbó mọ́hun lọ́wọ́ tó báyìí tí ò ní mọ́ bí ó ti ṣe é máa ó yóò dọ́ yẹ kó aláàmà yẹ̀ ṣáà ọlọ́run ọba ti máa fún pínpín mẹ́lòmí tó ṣe pé yọ dààmú dààmú dààmú dààmú afá ìwọ̀n ọba díẹ̀ náà ni wọ́n máa rí wọn ọlọ́run bá pín kí ẹni o ló fi wá jẹ́ pé kéèyàn tòsí ìpele lónìí látọ̀dọ̀ ọlọ́run kéèyàn sì rọrọ̀ òun náà ní ìpele òsì a máa jura wọn lọ ọrọ̀ òun náà máa jura wọn lọ ọlọ́run ló wá ohun tó pín fún ẹnì kọ̀ọ̀kan ihun tá a máa bẹ̀ balẹ̀ pé